Otasansan rédíò and TV. báwo ni Stella àti Olúṣẹ́gun Ọbásanjọ́ ti ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan báwo ni wọ́n ṣe pàdé ara wọn báwo ni ìṣẹ̀lẹ̀ ikú Stella Ọbásanjọ́ báwo ló ṣe wáyé lọ́dún 2005 àtàwọn ọ̀rọ̀ míì tó yẹ kẹ́ ẹ gbọ́ tó yẹ kẹ́ ẹ mọ̀ nípa olóògbé Stella Ọbásanjọ́ ẹ wò ó kí n má dá yín lágara ẹ já lọ ẹ já lọ sínú ìtàn àtúpalẹ̀ ìtàn ìgbésí ayé Stella Ọbásanjọ́. ọjọ́ kẹrìnlá oṣù kọkànlá ìyẹn November fourteen nineteen forty five ni wọ́n bí Stella Abebe ní ìpínlẹ̀ Ẹdó ìlú kan tí wọ́n ń pè ní Irẹnpẹ Irẹnpẹ ní ìpínlẹ̀ Ẹdó orúkọ bàbá tó bí ni Christopher Abebe nígbà tí Stella Abebe tó dàgbà débì kan tó dàgbà débi tí ó yẹ kọ́ mọ́ lọ síléèwé Stella ó bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ ó sì lọ sí ilé ẹ̀kọ́ Our Lady of Apostle Primary School ní ìpínlẹ̀ Edo nígbà tó yá ó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ ó wọlé sí Teresa's College ẹ̀hẹ́ ó sì kẹ́kọ̀ọ́ ó gba ìwé ẹ̀rí West African School Certificate ìyẹn WASC WASC lọ́dún 1964 ìwé ẹ̀rí grade one ni Stella ló gbà jáde nígbà náà lẹ́yìn ọdún bíi méjì mẹ́ta tó ti kẹ́kọ̀ọ́ jáde ní Teresa's College ó bá tún tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ ó sì wọlé sí University of Ife nígbà náà ṣùgbọ́n tó ti di Ọbáfẹ́mi Awolowo University tó wà ní Ilé-Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun báyìí ọdún mẹ́ta òní Stella ló lò ní OAU Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ìyẹn látọdún 1967 sí ọdún 1969 ẹ̀kọ́ ìmọ̀ nípa èdè gẹ̀ẹ́sì ìyẹn English language ni ó lọ kọ́ ó sì gba ìwé ẹ̀rí bachelor's degree lọ́dún 1969 ọdún 1969 yìí náà ni Stella Abebe ló láǹfààní láti lọ kẹ́kọ̀ọ́ ní òkè òkun lórílẹ̀‐èdè United Kingdom UK ọdún 1976 ni Stella ló darí padà wá sí orílẹ̀‐èdè bàbá rẹ̀ ìyẹn orílẹ̀‐èdè Nàìjíríà ṣèbọ̀rọ̀ Yorùbá kan ló ní bọ́mọdé bá tó lọ́kọ́ ó yẹ kó lọ́kọ́ pọmọdé bá tó ládàá ṣebí ó yẹ kó ládàá ni nígbà tí àkókò tó láti ní ọkọ Stella ó ṣalábàápàdé ọkùnrin kan ìyẹn General Olúṣẹ́gun Ọbásanjọ́ nígbà náà General Olúṣẹ́gun Ọbásanjọ́ ó Stella sọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ fẹ́ wọ́n sì wọ̀ wọ́n jọ sọ̀rọ̀ ìfẹ́ ọ mo fẹ́ fẹ́ ọ ní ọrẹ wà pípọ̀ kò bá dáa tó o bá ṣayá mi nígbà tí Stella tóró lọ tóró bọ̀ torí pé kò burú kò bàjẹ́ téèyàn bá fi ọkùnrin bíi Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣe ọkọ oríire ni fúnru ẹni bẹ́ẹ̀ Stella ó bá gba ìfẹ́ ó gbàfẹ́ fún Olúṣẹ́gun Ọbásanjọ́ nígbà náà àwọn méjèèjì wọ́n bá fẹ́ra wọn ní sùlọ́kà gẹ́gẹ́ bí tọkọtaya ìgbàgbọ́ Yorùbá ni pé ọmọ lèrè ìgbéyàwó Èdùmàrè ó fi èrè sí ìfẹ́ tó wà láàrin Stella àti Ọbásanjọ́ pẹ̀lú ọmọkùnrin kan lọ́dún 1977 ìní ọba Èdùmàrè ló fi ọmọkùnrin kan ló fi ta Stella àti ọkọ rẹ̀ lọ́rẹ orúkọ ọmọkùnrin kan ṣoṣo tí Stella tó bí fún ọkọ rẹ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ ló ń jẹ́ Olúmúyìwá Ọbásanjọ́ lásìkò tí Olúṣẹ́gun Ọbásanjọ́ tó wà lórí àlééfà gẹ́gẹ́ bí olórí ìjọba ológun olórí orílẹ̀ Nàìjíríà ìjọba ológun ní Èdùmàrè ló fi Olúmúyìwá ló fi ta wọ́n lọ́rẹ tó túmọ̀ sí wípé lásìkò tí ààrẹ olùṣègùn ọbásanjọ́ tó wà lórí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè nàìjíríà ìyẹn head of state nígbà náà ò ní ó bí olúmúyìwá. nígbà tí àkókò tó tí ọba Èdùmàrè tó gbèsè rẹ̀ dé ọkọ̀ stella ìyẹn olóyè olùṣègùn ọbásanjọ́ ó bá di ààrẹ orílẹ̀-èdè nàìjíríà lọ́dún 1999 bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe Stella nìkan ni ìyàwó ààrẹ olúṣẹ́gun ọbásanjọ́ nígbà náà ṣùgbọ́n Stella ni ààrẹ olúṣẹ́gun ọbásanjọ́ ló fi ṣe first lady ìyẹn obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà nígbà náà ọ̀pọ̀lọpọ̀ ipa rere ni Stella ọbásanjọ́ kò gẹ́gẹ́ bí obìnrin àkọ́kọ́ first lady lórílẹ̀‐èdè nàìjíríà lára àwọn akitiyan àti ìgbìyànjú tí Stella tó kó gẹ́gẹ́ bí ìyàwó ààrẹ first lady lórílẹ̀‐èdè nàìjíríà ó ní ìgbìyànjú tó ṣe láti mú òpin dé bá ìṣe dídábẹ́ fún ọmọbìnrin lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn female genital mutilation Stella ní ah, ohun tí ò dá o kéèyàn máa dábẹ́ fún ọmọbìnrin ó pariwo ó ṣe gbogbo ètò láti rí wípé òpin dé bá ìwà dídábẹ́ fóbìnrin fọmọbìnrin. ipò obìnrin àkọ́kọ́ first lady ni Stella Ọbásanjọ́ wà tí ọlọ́jọ́ fi dé. Hmm. ìtàn Stella Ọbásanjọ́ kò tí ì kún tó tí a bá mẹ́nuba ìṣẹ̀lẹ̀ ikú rẹ̀ èyí tó wáyé lọ́dún 2005. Hmm. gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ṣe jẹ́ ká mọ̀ ó kù bí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta tí Stella Ọbásanjọ́ tí ó ṣe ayẹyẹ ọjọ́bí ọgọ́ta ọdún tá a ti bí i. pé Stella ó fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ lọ sí òkè òkun lórílẹ̀‐èdè Spain láti lọ tún ara sọ kó lè dùn wò kó lè wojú rí hmm. gẹ́gẹ́ bí ìmúrasílẹ̀ fún ayẹyẹ ọjọ́òbí ọgọ́ta ọdún tó fẹ́ sí nígbà náà ìtúnraṣe yìí a gbọ́ pé ó gba kí wọ́n ṣe iṣẹ́ abẹ fún Stella Ọbásanjọ́ iṣẹ́ abẹ tí wọ́n sì ṣe fún yìí ó yíwọ́ o ó yíwọ́ iṣẹ́ abẹ ó gbòdì lọ lára Stella Ọbásanjọ́ kódà iṣẹ́ abẹ yìí la gbọ́ wípé ó gba ẹ̀mí lẹ́nu Stella Ọbásanjọ́ lọ́jọ́ kẹtàlélógún oṣù kẹwàá ọdún 2005 nígbà náà ìṣẹ̀lẹ̀ kú Stella Ọbásanjọ́ ó di ranto ó di wàhálà ó di ọ̀wọ́ọ̀ ó sì di ọ̀ràn sí dókítà tó ṣiṣẹ́ àtúnraṣe fún Stella Ọbásanjọ́ ó di ọ̀ràn sí dókítà náà lọ́rùn hmm. nígbà tí ẹbí Stella Ọbásanjọ́ tí wọ́n rí i pé ah, bó lèèyàn ṣe kú báyìí èèyàn ṣe túnra ṣe tí ó di bíi pé ó gbabẹ̀ rọ̀run wọ́n bá gbé ìgbésẹ̀ lọ́nà òfin láti ṣèwádìí ṣe ìtọpinpin ìṣẹ̀lẹ̀ òkùnfà ikú Stella Ọbásanjọ́ nígbà náà ọ̀rọ̀ di ọ̀rọ̀ ilé ẹjọ́ dókítà am ìyẹn gẹ́gẹ́ bí orúkọ tí wọ́n ń pè é nílé ẹjọ́ ìyẹn dókítà tó ṣiṣẹ́ fún Stella Ọbásanjọ́ ó bá dẹni tó ń kánwọ́ pẹ̀yìn níwájú ilé ẹjọ́ lórílẹ̀‐èdè Spain lẹ́yìn ìwádìí àti ìgbẹ́jọ́ ilé ẹjọ́ ìwádìí fi yé ilé ẹjọ́ wípé àìkọbi àti ìjáfara ọwọ́ yẹpẹrẹ tí dókítà náà tí ó fi mú iṣẹ́ abẹ tó ṣe fún Stella Ọbásanjọ́ wípé ni ó ṣe okùnfà ikú Stella Ọbásanjọ́ nígbà náà hmm. ilé ẹjọ́ bá gbé ìgbẹ́jọ́ kalẹ̀ ilé ẹjọ́ pàṣẹ pé kí dókítà dókítà am kó san owó ìtanràn tó tó one hundred and seventy six thousand US dollar nígbà náà fún ọmọ Stella tí í ṣe Olúmúyìwá Ọbásanjọ́ ilé-ẹjọ́ wọ́n sì tún gba ìwé ẹ̀rí tí dókítà am tó fi ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ ilé-ẹjọ́ gbà lọ́wọ́ rẹ̀ fún ọdún mẹ́ta gbáko tó túmọ̀ sí wípé ọdún mẹ́ta ó ní dókítà am ni òfin lẹ́tọ̀ọ́ láti practice iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìdájọ́ ilé-ẹjọ́ nínú oṣù kẹsàn-án ọdún 2009 nílé-ẹjọ́ ló gbé ìdájọ́ kalẹ̀ lẹ́yìn iṣẹ́ ìwádìí àti ìtọpinpin ikú Stella Ọbásanjọ́ nígbà náà ṣe wá rí i pé ìtàn onítàn ìtàn là ń kọ́ o láyé tá a wà yìí ohun tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ni ó dà bọ́bá ohun táwọn kan ṣe lánàá ìgbésí ayé àwọn kan lánàá ó ti dìtàn lónìí o òun náà ni eléyìí tá a mú wá fún yín tèmi àti ẹ náà yóò padà dìtàn bọ́pẹ́ bóyá o làbí sọ yìí ẹjẹ́ àgbáyé ká ṣàyè rẹ̀ tẹ́yìn náà bá wá gbádùn eléyìí tí a tún mú wá yìí ẹ mọ́ gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí ó ta sánsán rédíò TV Yorùbá kẹ́ẹ̀sì bá ní ṣíà fídíò yìí ẹ bá ní láìkí ẹ̀ kẹ́ẹ̀sì comment kí a jọ sọ̀rọ̀ papọ̀ àtúpalẹ̀ ìtàn ta ni ìṣẹ̀lẹ̀ wo gan lẹ́yìn gan fẹ́ ká mú wá fún yín láwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ fi ṣọwọ́ sí wa nísàlẹ̀ fídíò yìí láàyè comment tàbí kẹ́ ẹ pè wá kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí whatsapp number tẹ́ ń wò lórí móhùnmáwòrán yìí ẹ pè wá ẹ bá wa sọ̀rọ̀ ní whatsapp ìtàn ò ní tán o ìtàn là ń kọ.